àjàwòrán ó ní wa ó ní ọ̀rẹ́ wa ṣùgbọ́n tó lè wọ́n ní àwọn onídọ́rẹ́ àtọ́wà àbíyèsí rẹ̀ ní ìṣẹ́lẹ̀ àwọn ìṣàwọ̀ iṣẹ́ àbíkẹ́ṣẹ́ tó ma ìṣẹ́lẹ̀ ní omi jẹ́ fẹ̀rẹ̀ sí ìwúdẹ́gbẹ̀ àti àmà قالوا وقد كان النبي صلى الله عليه وسلم بالنسبة للذين عليهم الناس من أصحاب القول أو كهم دعوة العلوة وقالوا من ابن سلع الروميين والصحابة الروميين حتى عرفتهم مع دعوة دعوة الصحابين أبدا أبدا أبدا أبدا اكتبوا بوجود ولا بوجود ولا بوجود فأقول أصحابي ما عمر على بن مين على سعد فيقول مين فيقول لا تدري ما حدث بعدك او من هو او من هو له هي كده تقول عايزين الكون تقول لنا من من وهذا الحديث له طرق كثيرة وروايات كثيرة حديث يضع بس ضع الطوق وين ضرار الطوق منها من إنه استعانة أو بالماء ومن يتبع الزرم حتى عنده وقام ربهم قرنهم والأمة قرنهم فأقول يا رب من أمتي أمتي أمتي ما لي وجعنا مني أنا من من أمتي من الأمة من مني فيقال أما شعرت ما عملوا ذلك وقل يوم أنتم سوف يدعي wọlé ẹ̀rọ àti èso táwọn ìwà ìwà burúkú wọn. kàlẹ́ ẹ̀rọ àbí wọlé ìgbà ahàbò wà bẹ̀ àbí ọ̀kan náà wọ́n bá ní wọlé ìgbà àbí wọlé ìgbà ó jẹ́ fún ọ̀dọ́ pàdé ìwà. وعلى الله وحيدنا ونعوذ بالله أن نبكي على أعتادنا ولو أبو أعتاد يبني طبعا من الجوفة يسجون جعفر الثاني وسائل سيئة الكلام مرحوم القصر ولا الله والرواية الثانية رواية كذب عندنا قدركم على القوم عفوا والسلام وعنا عنا أقوام ثم لأعبدن عليهم عاقم عليهم وتمروا ثم وعناد بوجه أقوام ثم لأعبدن ليل يرعاهم عليه فعقول يا رب أصحابي أصحابي ويدرس عواص أبي عواص أبي فيقال وهو إنك لا تدري ما أهدف بالك ودي هو خمسون وفيه ودي هو توجيه يرد على عاتق سبحانه فالأجور تعدى على الدار والسبلة فالدار والسبلة أولا أعرف إن المراد بأصحاب هنا هم المنافقون أو أصحاب زويبة هم منافقين هم المنافقون الذين كانوا ينافقون في الغرب أحد النبي صلى الله عليه وسلم أولا في حمد سنة ما يكون سنة في مسلم لا في مسلم لا والله كما كان الله تبارك وتعالى ضرب سبحانه لفظ وقته إذا جاءك المنافقون قالوا نشعر إنه لك رسول الله ليس بدون منافق بعده من الله شيء عن جد الشيطان والله سيومني والله أعلم إنهم لك رسول فلقد استدلوا والله سيومني والله يشعر إن المنافقين لكاذبون فلقد استدلوا أو نثبت والله والله والله وهم من المنافقين أولا نبل عليه أولا هو المنافقين لأن لم يكونوا يعلمهم موجود السنة يعني كلامها هو من منافق ولا من ذنب الله نبل على الحباية كما قال جل وعلا قال ومما حولكم من الآيات إنهم يؤمنون ولا يرضون المنافقون المنافقون أو نبوة من ومن أهل من يقول عليهم الله قمة قرى قرى المدينة فردوا على النفاق وقصوا الجنانين والنفاق النفاق والغلو لا تعلم هو إلا مدانا لا نعلم أولهم على دار أولي ونعذبهم مرضي عافية الدولة ثم يردون إلى عذاب العظيم بين عذاب رسول الله which means irú àwọn mọ̀lẹ́bíkà bí ọ̀dà tó kéré jù ní wọn àwọn ní àwọn àwọn mọ̀lẹ́ àwọn àlùmọ̀lẹ́ ìmọ̀ ẹ̀ka pàtó tó lè àlùkẹ́ àmà ṣé mo náà sùn sọ́wọ́ náà wọ́n sábẹ́ ìṣẹ̀lẹ̀ à kò sí mẹ́ kí ẹni kò sí mẹ́ onídìí tí a ti àdùn ìgbé jù bẹ́ẹ̀ ni ní tí a ti kí ló ti yíwájú ìṣúná àwọn sábẹ́ bá jẹ́ àlè tó bá pàtàkì náà ló sọ̀rọ̀ yóò fún olóyè tó mọ̀lẹ́bí ti bí alágàbàgbèrè ìgbà kọjá ẹ̀kú kò gbà bàbẹ̀ bẹ́ẹ̀. àlàyé yẹn ò dúró tó àlàyé yẹn ò dúró tó bí wọ́n ti tọ̀ àti bí bí. wà ní mọ́tò to àwọn definition sahaba definition sahabi náà ni wọn tó gba ìsìlámù tó sì kú lórí ẹni tó gba ìsìlámù láti wà nínú ìpínlẹ̀ ọ̀gbọ́n àti ìpínlẹ̀ tó sì kú lórí ayàtà àkàrí ìlú ló bẹ́ẹ̀ bá wà nínú ayàtà àkàrí ìlú tó múná lókè kò gba ìsìlámù ó ní ìyẹn máa mọ ìlú wa ní ìlú kò dábàá ìsúnmọ̀ náà sí láti tẹ̀lé. ayé àtàkà yọ pé anábìrì náà mọ̀ oyè ọlọ́ọ̀bà ló fi owó ọ̀gbọ̀n náà wọ àwàdà àmọ̀ ó dì wà ọlọ́dún wa mọ̀ ọdún wa lọ́wọ́ náà fún un gbọ̀ngà àlùkìyàmà ọlọ́dún tún náà fún ìwà wọ́n ti wá nínú náà fún ọlọ́wọ́ àwọn ọlọ́dún náà fún ìyá فأعوذ بالله من المنافقين إنهم يريد إنهم نفس الله الذين كانوا يقولون النبي صلى الله عليه وسلم أنهم من أصحاب من أصحابه كتاب الإسلام يريد الله تعبير ولم يكونوا كذلك هي التعبير هي التعبير قل ثانيا ثلاثة المراد بهم الذين ارتدوا بعد وفاة النبي صلى الله عليه وسلم لينا àwọn tí wọ́n ṣe ló já ọmọ islam islam láì ṣùgbọ́n àdúgbò ń pa ìta islam ló máa ṣe islam láì sí ọ̀pọ̀lọpọ̀ ṣe ló já wọn láwọn ṣe islam ọmọ sọ pé àwọn oníṣàfihàn ayé ìwúlẹ̀ tàwọn tẹ̀lé já tẹ̀lé náà ti gbà wọ́n ní ìlú àwọn àdúgbò àti àwọn tẹ̀lé já gbogbo ní ìsàlẹ̀ kò tẹ̀lé já àmọ́ sábà àkọ́kọ́ àwọn oníṣẹ́ tàwọn tẹ̀lé já àwọn àdúgbò sọ̀rọ̀ tọ́ọ̀ì bẹ́ẹ̀ tí ó gbogbo lọ ní àpá àtàràkù àmọ́ bá tí tọ́mù ti dáhùn ẹ̀dìgbàmọ́ lọ́nà ẹ̀ tọ́ọ̀ì àdúgbò ẹ̀dí àwọn jáde yọ àti maka náà náà àbúrúṣe ọ̀pá àwọn ọ̀rẹ́gbẹ̀lá àti madina nígbà tí maka ẹ̀kọ́ ẹ̀kọ́ tó kéré ìlú ìlú náà àbí maka àti madina ló máa ń rẹ̀ ní yorùbá ó ti wà àwọn bẹ́ẹ̀ tàbí tó àwọn yẹn ṣe ń dáná ṣíṣe ní àbúkà tó dé ìtòjú ọmọ wa àwọn ìlú ìlú wọn ọmọ ta ní lórí sínú àwọkàrà òṣìṣẹ́ ìgbó rèéjì padà sọlọ́wọ́ sí méjìlá àkúrà àwọn méjìlá bọ́ náà àwọn orúkọ orúkọ wọn nínú ọgbà àti wọn àwọn mélòó ni ní náà yìí yìí kù. bẹ́ẹ̀ sọ́ba sọ́ba náà àwọn ọmọ ikọ̀ méjìlá ni ẹgbọ́ kàlà ikọ̀ mọ́kàlà ni mo gbọ́ fẹ́ gbàtẹ́ ìgbà lẹ́nu ọlọ́run ní àwọn ìwà náà náà. níbi ìdókòwò sọ̀rọ̀ àbí ìfẹ́ sọ̀kùnrin àgbàbẹ́ tó gba ìsìláì tó wà ní ìsẹ́yẹ tó ti gbòòrò jẹ́ ìlú ìsàtúnì kò sínú ìgbà. àwọn ọmọdé táwọn sọ nígbà ayé àlẹ́ ìṣẹ̀lẹ̀ sọ àwọn tí wọ́n wà tó ṣe pé ní nínú àwọn tó ṣe pé lẹ́yìn rẹ̀ nígbà bóyá òótọ́ ni àwọn ọmọdé ní àwọn káàṣì ní àwọn mọ́tò tó ní wọ́n kò tó. ẹ àwọn mọ̀tò ọlọ́run ló ń kí ọ̀nà àmọ́tò rẹ̀ pé ìwọ ìwọ ló ń pa àti àwọn ọ̀nà ìsìlámù ìdájá akàlùmọ̀lá kódà wọ́n sọ pé èkó ìdájá rẹ̀ tó gbogbo ọ̀gbẹ́rin káàlù lẹ́sẹ̀ àdúgbò sọ pé àwọn pàrọ̀ ìjọ lọ́wọ́ àti àwọn gbàgbọ́ ìjọ lọ́wọ́ ọlọ́run mọ̀ ọlọ́run pé ìwọ láyà ọ̀nà ìsìlámù ọlọ́run jẹ́ pé àwọn aláàbò wọn wọ́n mọ̀ àwọn díẹ̀ tó mọ̀ wọn mọ̀ àwọn bí bẹ̀rẹ̀ ọ̀pọ̀ mọ̀ وإن يقولوا تسمع لكوني أنوان بإذن ما صرف أعطت الله أنوان بقومتها في دولة وإن يقولوا تسمع لكوني ما انظرك على ذلك الله آآ آه، آآ قالت الله وإن ما كنوا بلوه ونحن وزلوه وعون ثم يتلوني وربع ثلاثة أنا ما لفع إيمان الله أنا نقول إيمان الإنسان أو قعب المكان ìmọ̀ kírun wọn ìmọ̀ gbà rẹ̀ lọ sí ààbò pẹ̀lú kí má nìbá wọ́n wọn. ó ní wa ìmọ̀ tó ń gbà kí ìdá ìpínlẹ̀ wa very very important. ọba ti wọ́n gbogbo wọn ni ọ̀rọ̀ ìṣọ́ àbò ọ̀ṣọ́dù oyè tó bá kó máa kó máa rẹ̀ ní wà lára wọn òwúrò fún ó ní wa mẹ́ta ها kí ni. ها جبريل نفاق العملي نفاق العملي نفاق الاعتقادي نفاق الاعتقادي سلام لا كنت عم اه اما حاول نفاق من من ذلك نفاق العملي نفاق الشيء إذا قبل بإعلام الناس بصلافة إذا عدف كذب وإذا وعد أخلف وإذا تؤمن خان خاصم به فجرع وإذا أعلى غدر أبليل نفاق العمل نفاق الاعتقاد أجل أقول مسلمين ومضم كثيرين يوعد أن يدعو كيف مجرد كل علم أنه ما يدعو àmọ́ wọ́n ti àgbà lórí ìṣòro àwọn babaláwo ìṣòro àwọn olóògbé rẹ̀ ó di ìṣòro àwọn olóògbé rẹ̀ ó di ìṣòro àwọn olóògbé rẹ̀ ó di Abdullahi bin Obed bin Salul yóò bá ní Islam ṣe ní ìlú ìlú bá wọn lọ sí kékeré lọtìlútì ó di Islam ní ìgbàlódé wọn á kọ́lá ní ìdára ọ̀sùn yóò wọ́n ta ó di ìṣòro lọ́nà. àwọn tí a ti tẹ́lọ̀ sáré bí wọn tó lè fi hàn án ọ̀pọ̀lọpọ̀ àbí ìgbà tó ti hàn án ní ìgbà tó àwọn ọ̀pọ̀lọpọ̀ tó wọn bẹ̀rù ọ̀pọ̀ sọ̀rọ̀ ìfúwa ó ní yíwa nà fún mi tó yẹ kí ṣe ẹ̀mí sàábí ẹni tó bá níbi ìgbà olódodo tó lè fi Islam bẹ́ẹ̀ tó lè fi rẹ̀ kọ́lá bá bá níbi ìgbà olódodo tó fara fẹ́ dá síbi òkìtì sàábí ni ó yé nà wọ́n á lè fi ilé ìwé ṣètò yìí àwọn ọmọdé ọmọ yìí ṣe mọ wọn nípa àkọlà wọn àwọn ṣèkó nítorí wọn bú ìdí ìgbà ìgbà ìgbé àwọn àfà tó tó ń sọ jù àwọn àfà tó tó tó tó tó tó ní gbé ìgbé wọn. nínú ọ̀rọ̀ tí ẹ pàṣípà ń jẹ̀yà ó náà ń pàdé láti dá pẹ̀lú èyí náà àti gómìnà ògbésè pé àbí ثانيا ثانيا علاكجي المراد بهم الذين ارتادوا مال وفاة النبي صلى الله عليه وسلم àwọn tá a kà lórí ìṣòro àwọn fẹ́ẹ́ tọ́lọ́ ọ̀nà ìṣèkàrà yìí náà làwọn ọmọ ṣe bí jáde ìṣẹ́ náà kàdé ìtàlẹ̀ kàfíìrọ̀ ní àrà ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbàmù ṣe bí jáde بعد وفاته صلى الله عليه وسلم لا ينفع بالنسبة فأولئك الذين كانوا يقول أصحابه أو يقول أصحابه ويقول لهم إنك لا تدري ما أحدث بعدك فإذا الله مصطفى بينك وموجودة إنهم لم يزالوا مستمرين إذ على أحبابهم هو يجرب بديهم منذ فعلت تفعيلهم في وحدهم لو يكون أي باية أنا في الرجال ثالثا ذلك المراد بالمعنى بالمعنى على العام من هنا إجماع جمع أن كل من صحب النبي صلى الله عليه وسلم لم يتبعه فلا يدخلون تعالى الماء معنى استلاحي لكبر الصحابة ومن كل وكل من صبح النبي صلى الله عليه وسلم بعد فترات ولو لم يتبعي تبعه وكتب فلا فيدخلون كاتب معنى الاستلاحي يعني وتنكب من صحابه أدعي بكثرة الشهادة وأجيب على هذا أن بعض المنافقين اللي بيقولوا يا منافقين عبد الله بن أبي بن سلول عبد الله بن سلول فأكرمنا قال لعن كان إلى المدينة لنخرجن أعظم من عبد الأمين تبقى رسول الله بن عبد الله ودنيا من يملكون مدينة أدعي نكر نكر الجمهور هذا الكلام وقع ثم نكر الجمهور عمر بن الخطاب رضي الله عنه وفي رسول الله تعالى عنه تعالى هناك سيدنا عمر بكر ضرب بين ثياب الله وبين المليار صلى الله عليه وسلم دعاني عقرب بن هذا الناس ملك كبير من المنافق ومن الطائر فقال لي سيدنا هذه السيدة قولي لأن فلا لا يتعذر لا يتحدث الناس أن محمد يقتل أصحابه هذا ما في العالم هنا قوي أبو مصدر اللي مع عملين الأول بعدين كوا راي أما قوي وراي قولي وراي هو رايك وبعض الناس في النفاق هنا نفاق الاعتقادي كل يوم يدرس ده àmọ́ àlejò sọ̀rọ̀ lọ́gbà ọ̀gá sílẹ̀ sílẹ̀ àti èèyàn máa ń wo táwọn yòówù ní nípa àgbà tó bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ nígbà tí àyà tó kàlẹ́ tó lọ́nà tó náà fún mi pẹ̀lú àyà yìí tó lè nílẹ̀ láti máa fi ìpinnu oṣù bá wọn sí ló ti àyà náà fún àdúgbò wà àbúkọ wọn kí máa ń lọ fún òpè ètò sórí náà tó kí wọn sẹ́kọ̀ bá pàdé ìlú àwọn tó bí ìyàwó àwọn bọ̀rọ̀ àwọn bọ̀rọ̀ tó lẹ́nu ìlú àwọn tó bí ìyàwó àwọn ودي نظر ودي قوم ودي قوم ودي قوم ودي قوم ودي قوم ودي قوم ودي قوم ودي قوم ó lè yà lẹ́nu jẹ́ àdúrà tó wọ́n tó ní gbogbo nǹkan àkókò ó lè wà tó gbogbo ìdàdá nǹkan yìí àkàkà nǹkan ọ̀tẹ́kì tàbíkà ẹ̀sùn ìgbà tẹ̀lé ẹ̀sùn di ẹ̀sùn àkẹ́kọ̀ọ́ wa a máa dé ìdè dábẹ́tẹ̀ tẹ̀lé ìgbẹ́jọ́ ìdánilò abáwọn yóò yìí bọ́ wọ́n yóò yìí bọ́ ìgbà yẹn ẹ̀sìn ìgbà yẹn lẹ̀ ó ti yé ẹ̀sìn ìgbà yẹn lẹ̀ kí ló gbà tí kí ló gbà yóò gbó ẹgbẹ́ náà wọ̀ tó kí ṣe dẹ̀ ẹgbẹ́ náà wọ̀ ẹ̀sìn náà yẹn gbọ́ yìí ṣé ẹwú wa ní ìfẹ́lẹ̀ lẹ́kọ́ káàbà ló kù lẹ́yìn ẹ̀sìn bá wọn láàyè ní ọlọ́run tó ní ìrọ̀rùn kọ̀ọ̀kọ̀ ọ̀rọ̀ wa náà ìbẹ̀rẹ̀ ní ìrẹ̀ ìgbìmọ̀ ayé ìlú ẹgbẹ́ bá ti náà ṣe ẹgbẹ́ bá ti tọ̀wọ́ fún wọn àmọ́ ti ara kábàtì kọ̀ọ̀kọ̀ àmọ́ kó ní ìrẹ̀ ìgbìmọ̀ ayé ìlú ara kábàtì àlọ́bí ní kí ìgbà àtàwọn ìlú ìgbà náà lọ́wọ́ kí ìgbà àtàwọn ìlú ìgbọ́ ìbáwó ká bàbá tuntun kọ́ lórí atẹ́lẹ̀ ìlú ìlú ìgbà ìgbà ìkọ̀ bẹ́ẹ̀ sì ni ìlú ìgbà àtàwọn ìlú ìgbọ́ ìgbà ó ní ilé ọ̀rọ̀ tó làpé nígbà bàbá àbá ìjọba ní káwọn ṣúlá kẹfẹ́ràn nígbà bàbá àbá ìjọba ní sọ kí ni ṣé ìjọ kí ni ìwú bá dàbí ọjà wà nígbà lọ́wọ́ lọ́wọ́ nípa rẹ̀ ṣé ìwú bá dàbí ọjà lọ́wọ́ nípa rẹ̀ ó bá rí ní ìlànà ọ̀rọ̀ yìí ẹ bá bá àwọn ọmọ yìí ní ìjọba náà ní ìlú ọ̀rọ̀ bẹ̀yìn ẹ ẹ bí ìlú àgbẹ̀ ọ̀rọ̀ ìgbẹ́ ti mi wá. ìlú àgbẹ̀ ó bá rí ìlànà ọ̀rọ̀ yìí lọ́la ní ọ̀rọ̀ ìtàwọn yìí lọ́la ní ọ̀rọ̀ ìtàwọn yìí حول المسجد الكبير من الإسلام العرب روح عملية لا يجب كيف يقول ادخل لي كل يوم كما هو خمسة عشر إما يجب الوقت حول الناس أجري أحكي الزوال أولي نبع كل يوم بدأ أنا أقول لا سيدنا مؤمنين يا رسول الله تعالى أقتل روحه خلق هذا من الناس اكتب سويت الله وبركاته على الله نعم فجعل ابن جبل على خاطر يعني يسلم منه أما خاطر لكن على ما أنا من قوي يعني مثل ما مثل ما لا على معنى في استخدام أم يعطى لأن عبد الله بن عبيد بن سعود رأس المنافقين فعبد الله بن عبيد بن سعود يقولوا يا المنافقين كان منهم فدع الله تبارك وتعالى ورد عنه كلهم صنع في مما عرف من واقعوا جهل كلهم ما بعد ما كتب أما يقولون أما يقولون أن الوضوء من الوضوء lọ́gbọ́n pé ìwọ ẹni jẹjẹrẹ àdéhùn láwọn àtàkùn rẹ̀ nígbà tó wà nínà nígbà tí ó ní yára sọ̀rọ̀ wà ọmọ rẹ̀ bá ní yára sọ̀rọ̀ wà ẹ wo kí ní bá ti kéwì ọmọ àgbà ọmọ ẹgbẹ́ ló lọ sọ̀rọ̀ ní àkùlá àkùlá ní àkùlá ìwà nìyẹn kẹ́lí bá nà ní fáàkì àkùlá ọmọ rẹ̀ wà ní gbọ́dọ̀ tó ìwọ́ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ nínà àbẹ́ni kékeré kí ló máa gbé gàdé ní ìgbà lẹ́tọ́ pàtó ní àwọn ọmọdé ní bàbá mi kí n tẹ́lẹ̀ nípa bàbá mi ọlọ́run kàkà oṣù bàbá mi gbé gàdé ní ìgbà lẹ́tọ́ pàtó ní oṣù bàbá mi pàtó ọmọ mi gbé gàdé ní ìgbà lẹ́tọ́ ó yá ọkọ̀ tó ti wọlé ní ilé o ní ìlú ìlú ìlú àwọn oṣù bàbá òun lè mú ọgbà yẹn wọn kó láì ọmọ ìgbà ìgbà ìgbà lórí ìgbà àti òfin bí òfin òun lè mú ọgbà yẹn wọn lè mú láwọn ìgbà yẹn ó ní gbogbo yìí olùkọ́ àpẹẹrẹ kábíkà ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ ìjàpá tàbí صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم